pé agbọ́n àdìs abala ti darí láti ìrìn àjò lójú mọmọ ẹ jẹ́ kí agbọ́n àkùrẹ́ àdìs lẹ́ẹ̀kan sí abala ti darí láti ìrìn àjò lójú mọmọ. Jábìr lọ́dẹ́ aláàárín ìròyìn pé òyíṣẹ́ ọlọ́wọ́ ga rárá lè wàsàlà sọ pé ẹnikẹ́ni nínú yín tí ó bá ti pẹ́ lẹ́yìn odi kò gbọ́dọ̀ òru wọlé rẹ̀ ẹ̀gbọ́n mìíràn sọ pé òjíṣẹ́ ọlọ́run sàánà rẹ̀ ọ̀sán sọ pé kò kọ̀ kí ọkùnrin kọ́ ó jálu àwọn ará ilé rẹ̀ lóru ẹ̀jẹ̀ tí a gbọ́ àdìsí lẹ́ẹ̀kọ́ sí abala dídarí láti ìrìn àjò lójúmọ́ lọ jábí ìrọ̀já láàárín orin pé òjíṣẹ́ ọlọ́run sàánà rẹ̀ sọ pé ẹnikẹ́ni ní oyin tí ẹ̀gbọ́n wa mìíràn sọ pé òjíṣẹ́ ọlọ́sàn aláìsàn kọ̀ kí ọkùnrin kan jálu àwọn ará ilé rẹ̀ lóru Bukhari àti Muslim ní gbogbo ẹ̀gbọ́n náà. alhamdulillahi waliy salihin wala udwan illa ala zalimin ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni tẹ̀síwájú àlàyé ṣókíṣókí tàbí díẹ̀díẹ̀ lérí àwọn àhádìs tó wà ní Riyadi Salihin tí a mọ́ ń gbọ́ ní àràárọ̀ lẹ́yìn irun tí àwọn bàbá wa ń pè ní àsùbá sọ́látù súbọ̀ tàbí ń pè ní sọ́látọ̀lù fàjìrì bó tilẹ̀ jẹ́ pé tí wọ́n kà fún wa láàárọ̀ yìí ó ní kí a máa darí wọlé ní ojú màmá àbí ṣùgbọ́n àdíìsì kan ṣáájú ẹ̀ bá tèmi ò sí nílé tí ẹ ti kà èyí tí Bukhari àti Muslim tó gbà wá báàbù yẹn ni báàbù istihbabu ta'jili musafiri rojọ́ ila ahlihi ibi tí wọ́n ti sọ̀rọ̀ nípa kí arìnrìn àjò kó tètè máa padà sí ilé lọ bá àwọn èèyàn rẹ̀ kó mọ́kàn dédé jókòó sájò lẹ́yìn ìgbà tó ti parí nǹkan tó fẹ́ lọ ṣe lọ́hùn kó tó máa ṣe àbí máa ṣe nǹkan mìíràn Abu Hurairah radiyallahu ta'ala anhu olóso pé anna rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam qala dájúdájú òjíṣẹ́ ọlọ́run tí kí ọba ń bẹ fún sọ báyìí pé asáfàrù ìrìn àjò tẹ rí yẹn kíkọ̀ átún ìpín kan ló jẹ́ nínú ìyà ìpín kan ló jẹ́ nínú ìnira anábíwá ni òní yàmùnẹ́rù àhẹ̀dákùn tọ̀ ámẹ́hù wà ṣàrọ́bàhù wà náùmẹ́hù ìrìn àjò a máa kọ̀ fún arìnrìn ajo ìyẹn ni nù yín oúnjẹ rẹ̀ jíjẹ rẹ̀ mímu rẹ̀ àti oorun rẹ̀ ànábì fa ìdá kọ́dọ̀ hàmàtàhù nítorí náà nígbàtí ọ̀kọ̀ọ̀kan mú yí tó ní àrìn àjò bá ti parí nǹkan tó torí rẹ̀ lọ́rin àjò yàlùmẹ̀ sàfárí í falẹ̀ yu'ajjil ìlà ahli ì hmm? torí náà kó ń tọ̀hún kó tètè yára padà sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ kó tètè ṣe kíni kó tètè padà sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ àbíbi eléyìí ń sọ fún wa nípa pé bàbá rìnrìn àjò àwọn nǹkan tí a bá rí nírìn àjò náà ká fara mọ́ ká ní àmúmọ́ra lórí ìrìn àjò torí pé ìrìn àjò fún rẹ̀ tí ń pè ní traveling kí fàátọ̀ mìíràn àdáàbò ìpín kan ló jẹ́ nínú ìyà ilé ìwọ̀n ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n bá lọ sí hajj àwọn alálàájì hmm? ó bẹ̀rẹ̀ láti ìgbà tí wọ́n bá ti dé airport pápá ọkọ̀ òfurufú tí wọ́n bá ti débẹ̀ wọ́n á jókòó wọ́n á máa tò èrò á pọ̀ ẹrù wọn wọ́n ní wọ́n wọ́n wọ́n á tún jókòó sínú ọkọ̀ bàálù ọkọ̀ òfurufú á gbéra ibi tó jókòó sí yóò hà ó lè jókòó wákàtí mẹ́ta wákàtí mẹ́rin wákàtí márùn-ún wákàtí mẹ́fà wákàtí méje lójú kan náà tó bá fẹ́ lọ tọ̀ àbúfẹ́ rí àgbẹ̀ o lè débẹ̀ kẹ́lómi wà ń lè tọ̀ títọ́ ọmọ ẹgbẹ̀ lọ́wọ́ ò ní fẹ́ tọ̀ sílẹ̀ títí títí títí tí kẹ tó sọ̀kalẹ̀ ṣàtẹ́ bá tún sọ̀kalẹ̀ oríṣiríṣi nǹkan lẹ́ bá pàdé wọ́n lè máa wòwé wọ́n máa wòwé yín oríṣiríṣi títí títí tí ìwọ́bẹ́ yàrá bíi mẹ́rin ló wà ńlẹ̀ nílé tó ń gbé tí ò fẹ́ tí ń sun lẹ̀ tó wọ́ ló ń sùn wọ́n kó àtàwọn tó ẹ̀mọ́ra yín rí mo kò yín sínú yàrá kan ẹjọ́ máa sùn lẹ̀ ó lè jẹ́ yín mẹ́rin àbẹ́yìn márùn-ún ni wọ́n kó sínú yàrá ilé ìtọ̀ pé pé ìwọ nìkan ló ń dá lò ilé ìyàgbẹ́ ìwọ nìkan ló ń lò ẹni tó ẹ̀yin márùn-ún méje nígbà ní ẹni tó ogún bóyá nígbà tán bá wà ní mìíràn èèyàn bí ọgbọ̀n ẹ máa lò lé ìyàgbẹ́ kan èèyàn bí ẹ máa lò lé ìtọ̀kan àtàwọn oríṣìíríṣìí ní fún ẹni tí ò lọ ájì nílé náà máa rí bẹ́ẹ̀ ní bá wà ní ọkọ̀ kódà tó jẹ́ ọkọ̀ ara èèyàn gbé lọ kò lè dàbí ìgbà ń bẹ ńlé ànábì ní jíjẹ rẹ tí bá wà lórí àjò àwọn nǹkan míì wà máa ń jẹ èèyàn ní rí jẹ mi ní ọdún kan wọ́n lọ kan ìgbà tí wọ́n dé ìlú yẹn àkàrà ni wọ́n fi ń jẹ ọkà ẹmọ àkàrà pàmọ́ fi mú kọ yìí wọ́n fi ń jẹ ọkà wọ́n fi ń jàmọ̀ lámbẹ́ ṣé wọ́n lè fàkàrà jàmọ̀lá olóògbà tó jẹ́ pé Islam bá gbé òfin kalẹ̀ iṣẹ́ tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ tánàbí ìṣàlàyé ní ó sọ yẹn ó lè mọ́ lójú ìtẹ́ olùgbà kò nídìí nítorí pé bí tí wọ́n ń gbé bàtí Islam sọ pé ta bá rìnrìn àjò káfàwẹ̀ sílẹ̀ ó lè dé lú mìíràn ìsìn kó jẹ́ pé epo tí wọ́n fi ṣe bẹ̀yàn páwà fẹ́rin epo lákòókò bí tó yá ń torí pa ní ògèrè epo yóò pọ̀ ní ọbẹ̀ wa tí ó kún orí ẹ̀ kódà àwọn ẹni tí ò bá fi bẹ́ẹ̀ láìkí epo bóyá wá láyọ̀ ni tí ó tún máa sàn tí ó máa débi ìgbọ́n wa hmm? ó lè jẹ́ pé òórí ni wọ́n fi ṣe po síbẹ̀ fún ọ kì í ṣòro òórí òórí tàbí máa ń ra ara tẹ́sẹ̀ bá rọ̀ nǹkan kan àwọn ìlú kan bẹ lókè ògùn lọ́hùn nílẹ̀ wá ti kún kọjá ọ̀yọ́ kún òkè bọ́ sí òkè ògùn ìsẹ́yìn ṣákí títí títí lọ lẹ́yìn wọ bẹ̀rẹ̀ àwọn amọ́ lo òórí òun láti ṣẹbẹ̀ wọ́n bá fi rò fọ́ kí lélẹ́yìn ó fi sẹ́nu báyìí ó tú dànù onímọ̀dẹ̀ gbé wá ní fáàrì ìbí ní ṣẹ̀rí àfisọ wípé ọ̀ràn èèyàn kankan kọ́ ni bí ẹ̀ bá ti rìnrìn àjò wà ń kúntùm màrídọ́ ọ̀ àìlẹ̀ sáfàrin fàídàtùn min àyàmin òkọ̀ fara yẹn ò bá yá tàbẹ́ wà lórí ìrìn àjò ààwẹ̀ yẹn fílẹ̀ ẹ dá padà láwọn ọjọ́ mi ṣáájú káwẹ̀ ọdún mi ò tó dé èèyàn wọn rìnrìn àjò àwọn nǹkan míì ò ní lè jẹ́ ah ina tí bá travel búrẹ́dì àtàkàrà wà máa jẹ búrẹ́dì tí ìlú lè mẹ́jọ tí ló lè jẹ́ iyọ̀ ni wọ́n ń fi sí búrẹ́dì ń bẹ̀ ni ó bá di búrẹ́dì tí iyọ̀ pọ̀ ń bẹ̀ ṣúgà sì ni wọ́n mọ̀ sí búrẹ́dì náà dùn iyọ̀ kẹ̀ ìwọ lè mọ̀ mọ̀ ẹja ta olóòrá oúnjẹ nílé oúnjẹ ata ni wọ́n kó sí ọ̀rẹ́ wa kan sọ nílùú èbó ìkànnà àwọn ìlú èbó kìí ṣe Europe ní àwọn eastern countries yẹn bóyá Malaysia bóyá Indonesia one of the countries ṣáàmù gbàgbé orúkọ ní gbogbo ilé oúnjẹ tó ń lé wọn ò lè jẹ oúnjẹ wọn àwárò pa ń já táńbí àṣé tòmátì là ń jẹ ata abẹ yẹn kọjá bẹ́ẹ̀ òun ò lè jẹ oúnjẹ yẹn èyàn sì jòrò pa àwọn aláwọ̀ funfun lélé ìwé ìjápa ilé oúnjẹ restaurant òun ò lè jẹ oúnjẹ ńlẹ̀ ara tó wà ní ìrìn àjò mi tí wọn àmọ́ lè fi sọ fún wa sallallahu alaihi wasallam pé asáfàrú kíkọ̀ àtù nínú àbá ìrìn àjò tẹ́ rí yẹn ìpín kan ni nínú kíni nínú ìyà ìpín kan ni nínú ìyà oúnjẹ mímú ń gọ́ olédèlú mi omi tó mú ń bẹ̀ òkà tí ó pọ́n omi tó fẹ́ mú báyìí ó pọ́n alójú ó sì ní gbogbo ah, àti ọmú ò nílé mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi bẹ́ẹ̀sì lèyàn lè tíráàbù náà tó rò pé ìlú èkó ló ńlá oríṣiríṣi àwọn tó bá pàdé oníbọ́ lára mú láṣíyá kan pé ẹ̀ ń fẹ́jọ wà ń bẹ̀ ní òru mú o òtútù sì ti ń pàwọ́ mú o òtútù ń pàwọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ó mú wà bẹ́ẹ̀ tó rùn bá jùlọ gbogbo ó gbóná ó ti mẹ́mí là so akọ yẹn bí eh, ìgbà táwọn yẹn bá lóru mú èrò yìí mẹ́mí bá mo débẹ̀ ya ah, ayákọ wọn ah, alájí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ìwọ náà mọ̀ oorun onílé sùn gbà mí ojú kan ìgbé ojú kan ló fi sùn àyà rẹ̀ ò máa já òmọ tó lè ṣẹlẹ̀ nǹkan míì tó bá lọ tí wọ́n rò fún oníkẹ́ wá láago mẹ́rin aago mọ́kànlá àárọ̀ ẹ̀dẹ́bẹ̀ ni wọ́n ti postpone ẹ̀ òdàgo mẹ́ta ẹ̀tún Congress wọ́n primary kiri tí screening tí wọ́n lọ ṣe ẹwù aago méjì lóòrú gan wọn ìbẹ̀rẹ̀ wọ́n ti sọ pé aago mẹ́fà ni wọ́n bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ ta ni ó sùn lẹ́nu títí títí títí mo kàn mú ìyẹn wá bí àpẹẹrẹ ni a máa rí jẹ́ ìpele lọ interview ẹni fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kan wọ́n tún ti sọ́dọ̀ aago mẹ́fà wọ́n máa máa máa ṣe bẹ́ẹ̀ nígbà míì wọ́n fẹ́ fi mọ ẹni tó jọ́kùnrin ẹ̀tù níbẹ̀ láago mẹ́fà wọn ló dá aago mọ́kànlá alẹ́ ẹlòmíì ò ti sùn lọ ìgbà tó bá dé wọ́n ní wọ́n interview ah ọgbọ́n yẹn test of endurance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so olè ń dáná bí sọ ni so bẹ́ẹ̀ bá ń lọ rìn àjò gbogbo nǹkan lẹ́yìn ó gbára jù ló jẹ́ pé àjò àrìn àjò ṣe pàtàkì tá a ti kọ́ sẹ́yìn gbogbo onira wọn eléyìí ó ti bẹ̀ lọ́hùn kó ṣe fúfú yẹ àdókòm náà mẹ́ta náà maksuda èròǹgbà rẹ̀ ní tó lọ tó fẹ́ lọ ṣe tó bá ti parí ẹ̀ yóò ajil ila ahlihi kó yá yára yára hmm? kó yára yára padà sílé ẹlòmíì tó bá lọ rìn àjò tó bá ti ṣe tó ṣe dáa òun ẹ̀ nílọ lè dà ah, ẹjẹ́ kó ń bá yín ṣe ìjọ mẹ́ta kan bí àwọn ìyàwó wọ́n retí ẹ̀ àwọn ọmọ àwọn ìyàwó àtọmọ́kọ̀ nígbà mí nǹkan mí máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ìwọ gangan ni wọ́n ní bùkátà sí ọ̀rọ̀ owó ò ní ràn àárín òru ọmọ kan lè bẹ̀rẹ̀ sí gbọ̀n bákan tí wọ́n bá wà ń bẹ̀ ní tó ṣe ojúṣe rẹ̀ wà tó ṣe àìsí rẹ̀ lọ ilé dá wàhálà mí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ yẹn ó tètè padà lọlé ibi wọ́n wá kà lónìí ó ní báàbù sí báàbù kọ̀dí وكرهاته في الليل fífẹ́ ká mọ́ darí ìrìn àjò wá sílé lọ́sàn tí wọ́n tún sí ojúmọmọ́ ń lójúmọmọ́ nígbàtí lè tí ati àti kíkórìíra ìmọ̀ darí padà láti ìrìn àjò lálẹ́ fi ah. radiyallahu anhu olóògbà wa ó ní anna rasulallahi sallallahu alaihi wa alihi wa sallam kọ̀ òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ́lọ ọlọ́run bẹ fún sọ báyìí pé ìdá àtọ́lá ahadukumu al-ghayba fala yàtùrùkọ́nà ahlahu layla nígbàtí ẹnikẹ́ni inú yín àtọ́lá ahadukumu al-ghayba

ó yàtọ̀ sí ẹni tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ pé bọ́pá ní ti ń ṣiṣẹ́ ẹ̀ẹ̀kan lóṣù ní wálé àbẹ́ ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta wọn ò ní kàásìkò pẹ́ wọ́n ti mọ̀ pé táwọn bá ti ka oṣù sátidé tó kàn oṣù ló máa dé wọn pé oṣù méjì ló ń lò oṣù mẹ́ta àwọn mí oṣù mẹ́fà bóyá bàbá wọn kútọnu ló wà bá bíjan lẹ́yìn oṣù mẹ́fà ní ó tó dé kò ní gùn lójú tiwọn ṣùgbọ́n tó ń dilẹ̀ náà ó gùn náà tó tó jẹ́ kí n ṣàlàyé ilé ìrẹlẹ́tífítì náà ń pè yẹn mú kọ́rọ́ náà pé nígbà mí ẹlòmí lè sọ pé bá a ti sọ pé ní àjò tó gùn yìí ẹlòmí lè gba àyàn lọ́dún kan kì í ṣe tí wọ́n gbà lérò yẹn wọ́n pé travel lé tẹ́lẹ̀ tó bá lọ fúnjọ́ méjì ó ti pẹ́ lójú àwọn ará ilé rẹ̀ torí pé ìyẹn ò mú kò mọ́ wọn lára tẹ́lẹ̀ ṣùgbọ́lọ̀ ó ṣàlọ́ ànábì ni tẹ́bá ti pẹ́rẹ̀ fàláyàtòrò kọ́nà àhàlà òun lẹ́yìnlá mọ́wọ́lé wá báwọn èèyàn rẹ̀ lálẹ́ mọ́dé lálẹ́

yá tó tó nítorí máa ìwà tọ́rí hmm? ẹni tí ó kàn jáde lálẹ́ hmm? àlejò òru àtọ́rí àlejò òru àdíìsì hmm. ṣe pàtàkì ẹyọ kan wà ń sálẹ̀ rẹ̀ wọn Anas radiyallahu anhu kana Rasulullahi sallallahu alaihi wasallam la yatruku ule anábì sọ̀lọ́lọ́ alẹ́ ọ̀sán kìí já wọlé lálẹ́ kìí darí ìrìn àjò lálẹ́ padà sílé lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ wàkánà yàtí im bọ̀dùwátàn aw àṣìyàtàn tánàbì bá bẹ́ẹ̀ dé lárìn àjò yóò dé bọ̀dùwátàn láàárọ̀ aw àṣìyàtàn tàbí nírọ̀lẹ́ tàbí láṣàálẹ̀ Bukhari àti Muslim ló alákọ̀ọ́kọ́ àwọn ìyàwó nílé wọ́n máa ń túra álẹ̀ tí ò bá ti sọ́kọ irun orí wọn jẹ́dí ènìyàn wọ́n lè ó lè ti díù ọkàn yẹ ká bá ti àwọn àdíjì mi tún wà wájú tó ń ṣàlàyé pé èyàn ó tún ránṣẹ́ tí a bá dé èyàn ò ní lọ lé tààrà èyàn ó lọ sí mọ́ṣáláṣí yẹn náà sílà yóò aránṣẹ́ pa ti bí ìyẹn ti wá rọrùn ní ìsìn láti ránṣẹ́ pẹ̀lú fóònù kọ́ọ̀lù ni ó ti kọ́ọ̀lù àwọn ará alé pé mò ń gbọ́ òun ẹ̀kọ́ àgbẹ̀lẹ́ yóò kọ́kọ́ lọ mọ́ṣáláṣí yóò yànnà fílà ń bẹ̀ ìyẹn ò ní káwọn náà mọ́ ìyẹn yóò aránṣẹ́ sílé pé a ti dé ní ìsìn kọ́ọ̀lù lè yóò mẹ́kì irú irun orí obìnrin ẹlòmíì kò ní irun yẹn ó fi tí yẹn pẹ̀lú ojú kò ní ń wẹ̀ tẹ́lẹ̀ àná ìsọkùnrin ilé jàre tẹ́yìn ló ń jíwẹ̀ láàárọ̀ òjúkù bí ẹm kò ní wẹ̀ ó lè máa wẹ̀ di ìjọ́ méjì ìjọ́ mẹ́ta gbogbo pálọ̀ tí máa tún ṣe tó fáìn tó dá yẹn bó o ṣe sílé gbogbo ẹ̀fọ́ tó já ewédú tó já ẹ̀fọ́ tó hàn ẹ̀fọ́ ń bẹ gbogbo ẹ̀ yóò kó lẹ́ẹ̀bẹ̀ ni ó lè mọ́ gbálẹ̀ òun orí láti jàre kò sí ilé tòtẹ́yìn bá délé tó bá àwọn kìnìyàn máa ń lọ́ọ̀rù yẹn ìrísí yẹn bí ó kó yàn ní òyà so iye kéèyàn ti sọ àwọn ó ti túnra ṣe àdéhìí ní ìwà àwọn fánàbí sọ lọ́wọ́ àwọn obìnrin yẹn wọ́n ti fárun abíyá wọ́n tó ti travel láti ọ̀sẹ̀ mélòó kan gbogbo ara akàn máa rùn fún tó bá délé ní ò kórìíra tí wọ́n bá ṣọ́ra ìyẹn lè mọ́ fẹ́ràn rẹ̀ mọ́ so yóò ti sọ pé òun bọ̀ yóò ti túnra ṣe wọ́n ó ti tún lè ṣe wọ́n ó kùn ti dáná lẹ́dìwọ̀ gan oúnjẹ tó dáa ya pé bá gan sọ wípé àlejò tó fòrò wọ̀lú ìgídá ní ó ẹlẹ́yìn kan kí ni ìtumọ̀ gídá Yorùbá ní máa ń sọ mọ́ ọ̀rọ̀ wọn pé ìgídá ah, ìyẹn pé tí nkankan ba bá ṣẹlẹ̀ tí ò sí àtúnṣe tàbí tí wọ́n rọ́nà àbáyọ sí wọn ó ìgídá o ó kú nítorí náà gbàtàlejò ń dékù oúnjẹ kankan gbó láàmà lọ lálẹ́ ó ìgídá bá fi ní àlejò tó wọ̀lú ìgídá ní o jẹ hmm, nítorí náà wọ́n ti sí oúnjẹ fún ọ ọkàn rẹ̀ lè balẹ̀ gbogbo èèyàn wà kí káàbọ̀ ẹṣẹ́ ìyàwó ẹ̀lẹ́ mọ́ sí ilé tó bá dédé lójú ti àlè ló lọ kò dẹ̀sùn ní àlè nìkan ò lè dá sún ilé òjì lọ sún bọ́dà ilé bọ́dà rẹ̀ sọ́dọ̀ ìyàwó rẹ̀ àdúgbò kan ni wà ìwọ́dẹ̀ ò bá àlè ìyàwó ń sùn lálẹ́ ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó kànlẹ̀ kò sẹ́ni tó dá ọlọ́run gbàtílẹ̀ mọ́ ló ń bọ̀ látọ̀ bó ló ti ń bọ̀ ah, tí bá ti sílé àjílé àlè ló lọ kò dẹ̀ lọ lé àlè kankan ẹ̀rù ló ń bá ń gbàgbé òsínlé lónìí kan lé dásùn lè torí lóru àlejò lóru bó ṣe o ṣe lẹ́kọ̀ọ́ fún wa kò sí wọn á lọ ṣé yóò sùn lé wọn ìwọ sì níbi tó wà ọmọ ọlọ́mọ ẹ̀yà lọ́nzùn bò ní ẹ̀rù ń bà ìwọ́délé ò bá onílé àlè ló lọ́sùn kò sì rí bẹ́ẹ̀ ẹgbẹ́ èèyàn ti fọwọ́ ara ẹ̀dálé ara rẹ̀ rú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ògbónà tíṣẹ́ àwọn nǹkan mi tó wà àwọn ẹ̀kọ́ mi wà mẹ́ ní kò ní sígbà láyé fún wa láti ṣàlàyé àbí tọ́kàn lè mọ́ lọ ọbẹ̀ tàbí fẹ́yàn lè mọ́ lóyìí ẹ̀ tó òru náà fẹ́yàn bá ń wọlé wọ́n ní ìjàkùmọ̀ kì í rìnrìn ọ̀sán Yorùbá ló sọ bẹ́ẹ̀ ẹni abíire kì í rìnrìn òru ẹranko kan Yorùbá ń pè ní ni wọ́n dá pè ní ìjàkùmọ̀ ẹ̀ lè rí lọ́gùn ti carnivore hmm? ẹni tá abíire sì ṣe kíni kì í rìn lóru ọlọ́mọ jẹ́ kí wọ́n pàápàá Nàìjíríà ta wà lọ́wọ́ yìí ẹwùjọ́ tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́ tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́lọ́lọ́ yìí kéèyàn wá máa bọ̀ lálẹ́ ń bẹ̀ yìí kí ló mọ̀ tó ń ṣẹlẹ̀ nídìí wọ́n lè di yìí níbọn pé wọ́n tún ti dé o pààn gbàdùn òjò àbàbà lágbájá ni ó mà ṣe o ẹlòmíràn ní kò ṣe kankan ó wà lára wọn ó gbá bọ̀dì òun ni wọ́n rán òun gangan ní ẹ̀rí ó tún di èèyàn bú lẹ́yìn tó kú wọ́n tún lé èèyàn bú ni ó pè wà tí wọ́n wọ́n ni wọ́n rán ara wọn kí ni wá lóru káàkiri wọ́n tún fẹ́ para lé ni oríṣiríṣi ni a lè èyí náà lè jẹ́ pé èèyàn máa ṣọ́ra dánàbí sọ yìí ó ṣe bá dé nígbà tí yorùbá sí ilé òun ti lọ kódà tí wọ́n kọlù jù bẹ́ẹ̀ lọ you can know the terrain again ó bá kọlù kọlù kọlù wo sí ilé òun ti lọ ó dé lóhun dé lọ́sàn wọlé lọ́sàn ló wá lọ dúró síbì kan tó bá dọ̀la máa bọ̀ kò sí problem agogo orí màá wọ̀ yí wa kò sí wàhálà wàhálà lè ti ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ mọ̀ àtàwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ọlọ́run kó fún alágbọ̀yọ ọ̀rọ̀ rẹ̀ اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته